ẹ̀yin èèyàn mi ó ti ń rúgbó bọ̀ o ó ti ń rúgbó bọ̀ báyìí o ó ti wá gbẹnu tán arákùnrinbìnrin nì ìyẹn Idris Okunleye tí gbogbo àwọn èèyàn mọ̀ sí Bobrisky òun ló mà ti pe very dark man lẹ́jọ́ báyìí o ó ti pe very dark man lẹ́jọ́ ó ní kó lọ san one billion naira one billion ni mo pe o one billion naira lórí wípé ó ba orúkọ òun jẹ́ nínú lẹ́tà tó fi pe arákùnrin yìí lẹ́jọ́ ẹ̀sùn méje <laughs> gbàǹkọ̀gbì ló wà nínú lẹ́tà ìpèjọ́ yìí màá ka gbogbo rẹ̀ jáde ní èdè yorùbá ẹ jẹ́ kí n ṣàlàyé àwọn ohun tó wà nínú lẹ́tà ọ̀hún ní èdè yorùbá ẹ jọ̀ọ́ bẹ́ẹ̀ ṣe ń wo fídíò yìí lọ ọlọ́run mo fi bẹ̀yìn ẹ má gbàgbé náà ẹ tún bá mi wò sàlẹ̀ níbi tí wọ́n kọ subscribe sí ẹ bá mi subscribe sí youtube channel mi ọ̀fẹ́ ni subscription kò sẹ́ni tó máa jáwó yín ọwọ́ yín tẹ fi ń tẹ subscribe yẹn lórúkọ jésù ẹ ò ní fi gbé ọmọ sí hmm, ẹ jẹ́ ká padà sórí lẹ́tà ọ̀hún ẹ̀sùn àkọ́kọ́ very dark man ni wípé àwọn lọ́ọ̀yà Idris Okunleye tí gbogbo àwọn èèyàn mọ̀ sí Bobrisky sọ wípé níṣe ni very dark man níṣe ló ń fi orúkọ eh, kí náà ń pè é orúkọ Bobrisky ní pé ó fi orúkọ rẹ̀ trendy ó fi ń gbayì ó fi ń ní followers ó fi ń gbéra rẹ̀ ga lórí social media ni ẹ̀sùn àkọ́kọ́ nìyẹn wípé níṣe ló ń fi orúkọ Bobrisky ló kàn fi ń sọra rẹ̀ dọ̀gá lórí social media tó sì fi ń pa owó hmm. ẹ̀rípò gbẹ̀nu tán ẹ̀sùn ẹlẹ́ẹ̀kejì ni wípé wọ́n ní ní ìgbà kan pé very dark man ó sọ wípé àwọn ọ̀gá ńláńlá àwọn politician ńláńlá àti àwọn ọ̀gá ọlọ́pàá ni wọ́n bá Bobrisky ṣe yùnkẹ́yùnkẹ́ tí wọ́n jọ ń ṣe kùlùbọ̀ ìdí ló jẹ́ kí Bobrisky máa lẹ́nu lórílẹ̀‐èdè yìí tó jẹ́ pé kò sì rí bẹ́ẹ̀ tí a ò bá gbàgbé ní bí oṣù bíi méjì sẹ́yìn ni àwọn ọlọ́pàá wá mú very dark man tí wọ́n ti mọ́nú gbẹ̀gàn inú gbaga ìyẹn ní Kùjé prison níbi tí wọ́n rìmáàdì ẹ̀ sí wípé ó dárúkọ àwọn mọ́ Bobrisky hmm. ó ti lọ jìyà fún ìyẹn ó dẹ̀ ti padà wá síta tó ti tọrọ apology lórí ti tàkọ́kọ́ yẹn ṣùgbọ́n àwọn lọ́ọ̀yà Bobrisky ní rárá o àwọn náà tún gbé ẹ̀sùn yẹn jáde padà fún Very Dark Man wípé níṣe ló lọ dárúkọ pé àwọn ọ̀gá ọlọ́pàá àwọn who is who lẹ́nu iṣẹ́ ni wọ́n ń bá Bobrisky ni wọ́n bá ṣe lalakíbo tí wọ́n jọ ń ṣe ọ̀rọ̀bọ̀kíbo ara wọn pé níbi nípasẹ̀ yẹn náà pé ó ti borúkọ client àwọn jẹ́ Hmm. ẹlẹ́ẹ̀kẹta tó ṣe gbòógì nínú àwọn ẹ̀sùn ọ̀hún òun náà ni wípé wọ́n ní fídíò tí verydarkman ṣe lẹ́nu ọjọ́ mẹ́ta yìí níbi tí ó ti play ọ́díò kan tí wọ́n ní pé Bobrisky ló sọ̀rọ̀ ńbẹ̀ tí gbogbo wa náà ti rí tó fi ní pé Bobrisky ò lọ ẹ̀wọ̀n pé níṣe ló wà nínú òtẹ́ẹ̀lì tó ń ṣe yọ̀tọ̀mì tí ara rẹ̀ ń dán tó ń wo fíìmù tó ń tẹ fóònù tó ń ṣe gbogbo ẹ̀ wípé bàbá aláyé o bàbá aláyé òun ló ní kóun má ṣẹ̀wọ̀n àti wípé níṣe lòun bribe EFCC tí wọn ò fi mú òun fún ẹ̀sùn money laundry pé kíní ọ́díò ọ̀hún ìyẹn ọ̀rọ̀ tí wọ́n sọ nínú fídíò yẹn pé irọ́ ni o pé Bobrisky kọ́ ló sọ ọ́ pé ai artificial intelligence pé ai ni wọ́n fi jẹnẹrétì ohùn Bobrisky pé wọ́n kàn lo ohùn Bobrisky ni wípé ṣíṣe ni very dark man ló kàn lọ lo ai ìyẹn artificial intelligence láti kírẹ́ẹ̀tì ohùn Bobrisky pé Bobrisky kọ́ ló sọ ọ̀rọ̀ nínú ọ́díò ọ̀hún pé dẹ́n ẹlẹ́ẹ̀kẹrin nínú ẹ̀sùn ọ̀hún ni wípé wọ́n ní láti ìgbà tí ọ̀gbẹ́ni Martins Ose tí gbogbo èèyàn mọ̀ sí Very Dark Man tó ti gbé fídíò ọ̀hún jáde tí ó ti play ọ́díò yẹn jáde tí àwọn èèyàn ti gbọ́ ni ló ti bẹ̀rẹ̀ sí affect life Bobrisky pé ó ti ba brand ẹ̀ jẹ́ ó ti ba orúkọ rẹ̀ jẹ́ ó ti jẹ́ kí àwọn ọ̀rẹ́ kó máa sá fún un ó ti jẹ́ kí Bobrisky pé kó má ríṣẹ́ gbà mọ́ pé kí wọ́n má lo brand ẹ̀ mọ́ pé kínní ó ti affect ẹ̀ ní ọ̀pọ̀lọpọ̀ ẹ̀sùn ẹlẹ́ẹ̀karùn ni wípé gbogbo àwọn ìwà tí Eh, Martins Ose tí àwọn èèyàn mọ̀ sí àbí Martins Ọ̀sẹ́dẹ̀ ni tí gbogbo èèyàn mọ̀ sí Very Dark Man pé àwọn ìwà tó ti wù sí Bobrisky ó ti ń di pé ó ti fẹ́ máa affect risky, emotionally pé ó ti ó ti fẹ́ máa affect health ẹ̀ lẹ́yìn ọ̀nà kan àbómi. Hmm àwọn ẹ̀sùn márùn tó ṣe gbòógì nínú méje yẹn torí mi ò fẹ́ kí fídíò kó gùn jù ṣùgbọ́n ibi tí mo wá ń lọ ni wípé wọ́n wá ní pé fún ìdí èyí àwọn fún very dark man ní twenty four hours odidi ọjọ́ kan gbáko tọ̀sán tòru pé twenty four hours lẹ́yìn ìgbà tí lẹ́tà yìí jáde pé kí very dark man kó bọ́ síta o kó lọ sọ̀rọ̀ fúnra rẹ̀ wípé kí ìdírísì àbí ìdírísù pé arákùnrinbìnrin nì tí gbogbo èèyàn mọ̀ sí Bobrisky tí ó jẹ́ Ìdírísì Ògúnlẹ̀yẹ pé kí Ferry Dagman kó lọ tọrọ àforíjì lọ́wọ́ rẹ̀ kó sọ wípé kó má bínú o pé fídíò tó ń gbé jáde ìyẹn ohun tá ń gbọ́ yẹn kó sọ fún gbogbo èèyàn pé AI ni o ìyẹn tá a pè ní artificial intelligence pé bí kò ṣe bẹ́ẹ̀ pé very dark man kó lọ san one billion naira one billion naira kí ni mo pè one billion naira ni wọ́n fi ṣáàjì ìyẹn very dark man o pé tí kò bá ti lọ tọrọ àforíjì láàrin twenty four hours pé kó lọ san one billion naira hmm. ẹ rí i pé ó gbẹnu tán báyìí ẹ̀yin èèyàn mi torí àwọn èèyàn wá wò pé àá báwo ló ṣe jẹ́ pé ṣé kìí ṣe pé bóyá àwọn alágbára ni wọ́n ti fẹ́ dojú ọ̀rọ̀ ń bolẹ̀ báyìí pé kí wọ́n fún ìjọba láyè láti ṣe ìwádìí tó tó náà kó tó di pé àwọn lọ́ọ̀yà Bobrisky máa ma kọ ìwé nítorí pé ilé ẹjọ́ gangan investigation ṣì ń lọ láàrin àwọn EFCC investigation yìí náà tún ń lọ láàrin àwọn ilé ìgbìmọ̀ asòfin kékeré àwọn táwọn èèyàn wá sọ ni wípé àwọn lọ́ọ̀yà Bobrisky wọn bá ní sùúrù kàn jẹ́ kí ìwádìí jáde náà tí ìwádìí bá wá jáde tó wá jẹ́ pé lóòótọ́ ni Ìdírísù ìyẹn Òkúnlẹ̀yẹ táwọn èèyàn mọ̀ sí Bobby Torisky yẹn pé tó bá jẹ́ pé kò jẹ̀bi náà ni wọ́n tó lè máa sọ pé kí ìyẹn very dark man tí àwọn èèyàn mọ̀ sí Martins ọ̀sẹ́ ni pé kó tó lè máa sọ pé òun sù ẹ̀ tàbí ìgbà yẹn nìyẹn tó lè lọ pé ó dáa o òun fẹ́ tọrọ àforíjì bí bẹ́ẹ̀ kọ́ kí wọ́n jẹ́ kí ìwádìí tó ń lọ lọ́wọ́ láti ilé ìgbìmọ̀ asòfin kékeré àti ti àwọn EFCC àti gbogbo àwọn ìgbìmọ̀ kí wọ́n gbé kalẹ̀ kí gbogbo rẹ̀ kọ́kọ́ jáde náà kí wọ́n rí i pé ó dáa bóyá ohun ìdírísù kọ́ ni wọ́n gbọ́ àbí tiẹ̀ títí dìgbà náà bó bá ṣe ń jẹ́ a ó ti máa fi tó yín létí.